والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين درسنا اليوم من كتاب عمدة الأحكام من كلام خير الأنام للإمام عبد الغني المقدسي رحمة الله عليه درسنا في باب السواك adá ọpẹ́ fún ọlọ́run ọba wa kí ike àti ìgẹ̀kọ́ bá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àkórí ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí nínú tíra tí a ń kà ní òun ni tíra umdatul ahkam lilhafidh al-maqdisi òun tí yóò jẹ́ hadithi tá a lónìí òun ló ń tọ́ ló ń pa ọ̀rọ̀ asiwak ìmọ̀ràn orin kí ni sunna anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam. nípa ìmọ̀ ṣèmọ́tótó ẹnu pẹ̀lú orin rúnrún kí a gbọ́ mọ́tínú hadith. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة عن خزيفة بن يمان رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام من ليل يشص فاه بالسواك عن عائشة رضي الله عنها قالت دخل عبد الرحمن بن أبي بكر صديق رضي الله عنهما النبي صلى الله عليه وسلم أنا مسندته إلى صدري وما عبد الرحمن سواك رطب يستن به فأبده رسول الله صلى الله عليه وسلم فأخذت سواك فقدمته وطيبته ثم دفعته إلى النبي صلى الله عليه وسلم فاستنى به فما رأيت رسول الله صلى رسول الله استنى استنانا قط أحسن منه فما, فما عاد أن فرغ رسول الله صلى الله عليه وسلم رفع يداه أو إصداعه ثم قال في رفيق الأعلى ثلاثا ثم قاد و... ثم قاد وقد ت... وق... وكانت تقول ما مات بين بين حاكنتي مات بين حاكنتي وساكنتي وفي لفظ فرأيته ينظر إليه أحب سواك فقلت أأخذه لك فأشار برأسه أن نعم هذا لفظ البخاري والمسلم نحوه عن أبي موسى رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم سواك بسواك رتب قال وطرف السواك عن كأنه يتهوع الحمد لله رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة أبو هريرة ني أتنبى حديث وأقوى لني قال انقبا عليكم يونو رفون أبو هريرة àti gbogbo àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fúnra wa nípa sọ̀hábì ńláńlá yẹn abu huraira radiyallahu anhu abu huraira inú tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì sàdúrà fún abu huraira pé allahumma habibhu ilal mu'minin inú àdúrà tá nàbì ṣe fún abu huraira ni pé ọlọ́run jẹ́ káwọn mọ̀mí òdodo ọmọ nífẹ̀ẹ́ abu àsọ eléyìí nítorí pé níbi táyé bàjẹ́ ló lé ní kọ́dà ara wọn kan tí wọ́n ń sọ ọ̀rọ̀ tí ò dáa nípa arú Abu Huraira náà ẹni tí ń bá ń fi ẹnu àtẹ́ bá Abu Huraira kó fura sí ìmánì rẹ̀ tọ́ra nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ṣàdúrà fún àdúrà nẹ́bí òsì ní í ṣe kọ́mọ́gbà ànábì ní Allahumma habibhu ilal mu'minin ọlọ́run já àwọn mùmíní òdodo ọmọ fẹ́ràn Abu Huraira gbogbo ẹni tí ń bá wá ń bínú Abu Huraira kó fura sí ìmánì ìmánì rẹ̀. Abu Hurairah ló gba hadithu yìí wá. عن النبي صلى الله عليه وسلم قال قال النبي محمد صلى الله عليه وسلم سقيه لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة Ànábì ní tí kìí bá ṣe pé mo wo pé mo wo pé ó lè má rọrùn fún wọn láti máa ṣe é mo wo pé ààyè lè má sí fún wọn láti máa má ṣe èyí ṣe la amartuhum bis-siwak 'inda kulli salatin ìbá ṣe é lọ́rùn àyà ìbá pa á láṣẹ fún wọn pé gbogbo ìgbà bá fẹ́ máa kírun ẹ̀ máa rún orin. as-siwaku fil islam ká máa fi orin tún ẹnu sínú ṣẹ̀ríà islam nínú súnà nàbà muhammad sallallahu alayhi wa sallam kódà nàbì bá a débi pé bá a ṣe gbọ́ nù hadith abu huraira yìí pé tí kì í bá a ṣe pé òun wò pé ẹ lè wà láàyè kan kọ́mọ́sọ̀rin tòsí ẹ wà ń bì kan kẹ́mẹ́ láǹfààní àti rọrí lawla an ala ummati tí ì bá a ṣe pé mo ti ìnira tó lè fà lọ́wọ́ fáwọn àlè mi ànábi ló wọn ọba ṣe lọ́rùn yẹn ni pé bọ́ ọba ti fẹ́ kírun báluwà láṣẹ jẹ́ túláàsì kẹ́yìn ó tó kírun bẹ́ẹ̀ lọ́rọ̀ orin náà bá rí. láwùlà an asukọ ala ummati láwùlà lafzu láwùlà nínú èdè lárúbáwá òun wọ́n ń pè ní harfi imtina'in li wujud harfi imtina'in li wujudi shay'in ìyẹn ni pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ntọ́ lọ́kàn rẹ̀ ntọ́ wù ú òun ni pé ní kọjẹ́ pé gbogbo ìgbà tí mùsùlùmí ọba máa kírun ká máa rún orin gbogbo ìgbà tí mùsùlùmí ọba sàlù alátọ́fẹ́ kírun kó fi orin kó fi tún ẹnu rẹ̀ ṣe àmọ́ nẹ́bí wa lóun wò pé ní gẹ́gẹ́ bí bọ́lọ̀ ṣe ṣe ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run pé ànábì náà alukur'an kẹrìmù ní bil mu'minina ra'ufur rahim ọlọ́run ní bóun ṣe ṣe ànábì nìyẹn sallallahu alayhi wa sallam aláàánú oníkẹ́ni fún gbogbo àwa mọ̀mìnì a máa rí ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe báyìí nínú súnà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá nẹ́bi sọ̀rọ̀ ń pa hajj fáwọn sàhábé tá nẹ́bi sàlàyé bí yẹn ṣe ṣe hajj gbogbo ṣe hajj téèyàn ṣe tán ọkùnrin kan wá dìde láàrin àwọn tá nẹ́bi ń bá sọ̀rọ̀ ń jọ́nà sallallahu alayhi wa sallam ìwọ̀n bí ànẹ́bi léèrè pé àfi kulli aamin ya rasulallah. hajj tó ṣàlàyé rẹ̀ fún wa yìí ṣé lọ́dọọdún ni ọjọ́ ràn yàn máa ṣe hajj ni ànábì dákẹ́ ànábì ọ̀dà lóhùn. ọkùnrin yìí tún wò pé àbíkọ̀ gbọ́n tí wí dáadáa ni ó tún súnmọ́ iwájú díẹ̀ àfi kúlẹ̀ ni dandan ká máa ṣe tó fún wa yìí ni ànábì ò tún dá lóhùn sallallahu anabi wa ni lawo kultu naam lawajabati bí n bá dá ọlọ́run pé naam yóò sì di dandan wàlám tásítàtì ìrù ẹ̀ sì ní lágbára ẹ̀ ẹ̀ wà nẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin tí ń béèrè ń jọ́nà yìí òun wò pé ní ẹbí kó wọn kàn gbéra lu mẹ̀dínà ni kó wọn sì lọ mọ́ká lọ sí hajj kódà bọ́lọ́mbá ni a máa ṣe lọ́dọọdún kí ló nù lára ń bẹ̀ àmọ́ ànábì tọ́lọ̀ ń ti fi yé pé ní àlùmọ̀rí ọmọ ẹbẹ̀ ìlà yawmil ni ẹ̀dá kùnbà ànábì bá wá ní lọ́jọ́ náà ǹjẹ́ gbogbo àwa tá à ń gbélú lọ́rí ń bì yìí wàhálà òde láwùlà an asukọ̀ ala ara example sáà nàbì máa fi kalẹ̀ fún wa nìyẹn ànábì wọn fẹ́ ń gbà mí pé òun fẹ́ nǹkan báyìí báwọn yẹn bá ṣe ń ṣe ń gbogbo ìgbà kọ́ bá dà àmọ́ ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìròyìn tọ́lọ́run ròyìn rẹ̀ pé bil mu'minina ra'ufur rahim aláàánú oníkẹ́tọ́lọ́n ṣe fáwọn mọ̀mìnì kọ́lọ́n bá wa sàlékún kí àti gẹ̀fà ní í serú àpèjúwe mi ìrun tàràwé yìí tá n kí lónìí tá n pè ní wàá sámú lọ́dọ̀ wa ń bì yìí anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó kì í fáwọn èèyàn jàmá ńgbà wa di pé láwọn èèyàn wa fẹ́ sọ di dojoojúmọ́ anábì màmá wọ́n ké sí njọ́ kan pé ìwọ̀n asámú tó anábì jáde sí wọn sallallahu alayhi wa sallam kí lànàbì wí fún wọn jọ wọn àná náà ni pé mo bẹ̀rù pé níbi ìbá ń di dandan pé ká lànàbí lóhùn òtórí ẹ̀ jáde sí wọn jọ náà ẹ̀dàkùn apẹ́rẹ́ míì náà lélẹ́yìí ọ̀dà ọ̀rẹ́wà ó jẹ́ kéèyàn orí ọ̀nà ọlọ́run kéèyàn ọmọ ọrùn orí ní gbogbo àsìkò ọ̀run àmọ́ ànábì ní nítorí kọ́ mọ́ bá jẹ́nira fún wa sallallahu alaihi wasallam ọlọ́run ò sí ń dandan fún wa. lawla an asuqa ala ummati ànábì ní tí èyí bá ṣe pé mo fẹ́ ìfẹ́ kí ìnira ọmọ ẹbẹ lórí àwọn àlùmọ̀ mi kí là ń pè ní al fi sharia al-islamiyya alimasakọtu fi sẹríya pé nǹkan báyà ọmọ nẹni lára sẹríya gbé kalẹ̀ ọtọrìtì ọ̀nà méjì àbọ̀nà mẹ́ta nínú àwọn ànúwà alimasakọt awolimasak òun alimasakọtu lati láyà kuduru aleyha ibnu adam àwọn masakọ kan bẹ ìnira kan bẹ tó ṣe pé agbára ọmọ anabi adamu ọka agbára ọmọ anabi adamu ọsẹ kínní irú eléyìí lọ́lọ́run sọ pé la yukallifu Allahu nafsan illa wus'aha gbogbo ń tí agbára ẹ̀dá kan ò ní ká ọlọ́run ò ní pé kò sí. torúpọ́lọ́ náà lọ dá wa ó sì máa ń tá gbára wa ká ọmọ ń tá a lè ṣe ọmọ yìí tá lè ṣe tó ikọ́ lẹ̀ ní ọjà apá lè ṣe àmì yìí bá ń bẹ nínú àdámà wa tọ́lọ̀ ń dámà wa tó ti mọ̀ pa àlágbára ẹ̀ ọlọ́run fi dá wa lójú pé la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ní ẹ àyè ìkó ntẹ́ ẹ̀ ní lágbára gẹ́gẹ́ bí ẹ̀dá ọmọ ènìyàn tóun dá yín ọlọ́run ò ní pé kẹsí. eléyìí làwọn afá ń pè ní atẹ̀kìlífù bímọ aláyò tọ́k atẹ̀kìlífù bímọ aláyò tọ́k muhalun fi shar'i káwá pé nǹkan kan sẹ́nìkan lágbára rẹ̀ káwá pé lọ́lọ́run ní òsè àà èyí ò yẹ kó nu sẹ̀rí ànábì èèyàn lọ́wọ́ ọwọ́ anyẹ́ngbà tí ó sàlùwàlá tún láti àfikọ́ òwe ọwọ́ ọwọ́ tí ó wẹ̀dà ara tẹ̀kílífù bímọ aláyò tọ́kù nìyẹn. àbẹ̀yẹn wà ní ipò nira tí ò lè gbà wẹ̀ ọwọ́ anyá sáàtì wà nù Ramadan náà tún láti ọgbọ́dọ̀ gbà wẹ̀ ní kọ́dà bọ́ bá kú a eléyìí ò sí nù sẹ̀ríà Islam àtẹ̀kílífù bímọ aláyò tọ́kù muhalun fi ṣàrà ọlọ́run ti fi dá wa lójú pé nínú àwọn àmàṣà التي لا يقدر عليها ابن آدم تكبر ما النبي آدم وكا ìmọ̀ agbára rẹ̀ ò ní ka títí ni àbí lásìkò kan ni ọlọ́run lòun ò ní pé kó ṣerú nǹkan báyẹn gbà yẹn. nínú àwọn almasakọ̀ ni almasakọ̀ tó láti yàkùdúró alayha ibn adam walakin bi harajin. àwọn masakọ̀ kan bẹ ìnira kan bẹ tó ṣe pé agbára èèyàn ka àmọ́ yóò tú láàṣì ara rẹ̀ sẹ́ni bọ́bá lóò tún láti ara àwọn ṣe ó lè ṣe àmọ́ òun náà ó rí pé ní pẹ̀lú kíni pẹ̀lú ìnira lòun fi ṣe. eléyìí ni sẹ̀ríà ìsìláàmù gbà wá láyè pé ní irú nǹkan báyìí ló fi wá ń lọ kọ́ àìdá sẹ̀ríà kọ́ àìdá fìkìyà àmà ni pé alimasakọ́tù tẹ́jìlìbù tẹ̀sír alimasakọ́tù tẹ́jìlìbù tẹ̀sír pé àwọn masakọ̀ kan tó yẹ pé lóòótọ́ ọmọ èèyàn lè ṣe àmọ́ nípa ṣíṣe yóò nílà púpọ̀ lápèjúwe nísìnyí àkámọ́ àpèjú ìrìn àjò tá a mú wálẹ̀ kan èyàn wà lórí ìrìn àjò a sì wá ná àwẹ̀ Ramadan iṣẹ́ iṣẹ́ kọ́ rọ ẹlòmíì lọ́rùn pé àti mo wà ń ná àwẹ̀ àti mo wà ń gbélé èmi ọmọ ìyàtọ̀ rẹ̀ ọlọ́run ná àwẹ̀ ọ̀rọ̀ mi lọ́rùn kọ́ máa gbà àwẹ̀ wọ́n wá ná àdìsá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pé a máa rìnrìn àjò pẹ̀lú anábì ń gbà míì wa minna sa'imun wa minna muftirun ààrẹ ní tí wọ́n máa gbà àwẹ̀ ńlá wa tá a wà lórí ìrìn àjò àá sì rẹ́ ní tí wọ́n máa ṣe kíni tí ó sinú àmọ́ nàbí ni lẹ́yìn sàmínà bẹ́rù àṣìyá mọ̀fì sáfàr kì í kọ̀ wá sínú tí yẹn fi pé ah, kí n bá àgbàládà ni ẹjẹ lọ gbàwẹ̀ lórí ìrìn àjò ànábì ni ò sí yun bẹ́ẹ̀ àmọ́ bàbá àpá gbára rẹ̀ ká gbàwẹ̀ lórí ìrìn àjò ọlọ́run sì yọ̀ǹda fún ọ bàbá pé yóò ní ọlá akọ ọmọ gbàwẹ̀ látọjú oníṣẹ́ tó wá wà lórí ìrìn àjò tí ń gbàwẹ̀ ẹ rí i pé masakotun yaqdiru alayha walakinna dhalika bi harajin bọ́bá tiẹ̀ wù tó lágbàá tọ́rọ́jú tó lè gbàwẹ̀ yìí náà ẹ rí i pé pẹ̀lú ìnira ni ó fi gbàá irú àwọn àníwá ìmọ̀ṣáàkì báyìí àwọn ìnira báyìí nítorí àgbà wá láyé pé náà ah, bó bá di pé ìnira dé fi nǹkan báyìí lẹ̀ fúngbà kan náà nígbà tá ìdẹ̀kùn bá tún padà dé ọ̀padà máa ṣe. òun nínú kọ́ ìdá ṣẹ̀ríyà ni wọ́n fi mọ̀ pé ìdá bọ́ọ̀kọ̀ amúrú tàfà wá ìdá tàfà àbọ̀ọ̀kọ̀ ìdá bọ́ọ̀kọ̀ amúrú ìtàfà bí ṣẹ̀ríyà ìsìlámù ṣe rí nu ìdá bọ́ọ̀kọ̀ amúrú ńgbà tí nǹkan bá fún ìtàfà ṣẹ̀ríyà ìsìlámù wà gbà láàyè wọ́n yìí tẹ́sà àdọ́ọ̀kọ̀ ńgbà tó bá wá fẹ́ ṣẹ̀ríà ìsìlámù ọmọ wa fi àlá sí eléyìí ni pé mẹ́nẹ̀lì mẹ̀ṣá kọ̀ ń bẹ tó ṣe pé ọmọ èdè èèyàn lágbára rẹ̀ àmọ́ o lílágbára tó lágbára yìí ìnira ń bẹ ń bẹ fún díẹ̀ ṣẹ̀ríà ìsìlámù gbà láyè pé lásìkò tí ìnira yẹn bá ń bẹ gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú wa èèyàn lè fi nǹkan kan lè ń gbà yẹn gẹ́gẹ́ bí ìsìlámù ṣe gbà wá láyè oríṣi ìran kẹta nù alimasakọ òní alimasakọ tó lẹ́tí yẹ́kọ̀dẹ́rọ̀ alẹ́ abùnú ádámà bílà haraj òun ní masakọ tọmọ ẹ̀dẹ́ yẹn lágbára àti ṣe anabiwa muhammad sallallahu alayhi wa sallam òní xufatil jannatu bil makari xufatil jannatu bil makari wa xufatil naaru bis anabila ntí wà aljanna ìṣẹ́ ní òfin. ẹni tí ó wọ ná wàhálà lòun náà ṣe ìyẹn ni pé ká má gbọ́ yípo lọ ní la yukallifu Allahu nafsan illa wus'aha pé ọlọ́run ní nta àbálágbára òun ní gbé kọ́ wa lọ́rùn àlàyé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tágbára ọmọ èèyàn kálọ tágbára ọmọ èèyàn kálọ yín bẹ̀yẹn àmì ọmọ èèyàn ká pẹ̀lú pé nira ni sẹ̀rí ìnira kéékèèlé náà àmágbára èèyàn ká tí ò sì ní jẹ́ tí ò ní jẹ́ palára fún un. ara ẹni pé kéèyàn ọmọ gbádùn oorun lọ́wọ́ láti bá a nísìnyí tani ọmọ pé ní kéèyàn ọmọ gbádùn oorun tí ń gbádùn rẹ̀ lọ́wọ́ tó wá gbọ́ Allahu akbar as-salatu khayrun minan nawm ẹ dákun èyí tó rọ ọlọ́run jù ní kọ́ máa harun lọ àbí kó dìde kọ́ lọ kírun ẹ ẹ rí pé kọ́ máa harun lọ yẹn ní ẹ̀mí ọmọ èèyàn fẹ́ẹ́ káwá dìde lásìkò tá à ń gbádùn oorun lọ ńgbà tá a gbọ́ pé as-salatu khayrun minan nawm pé eh, ìrun tí wọ́n ń pè yín mà lọ́lá ju oorun tó ń sùn yìí lọ nínú àwọn màsákọ àwọn ìnira tí sẹ̀rí alágbára wa ká nìyẹn tí ó sì sí ní tó ní wá là ń bẹ̀. irú eléyìí tún láti ní gbogbo ọmọ anábì aláàmọ gbọdọ̀ mú wa èyàn wá pé la yukallifu Allahu nafsan illa wus'aha anábì sallallahu alayhi wa sallam ó ní huffatil jannatu bil makari anábì nígbà ọlọ́run dá àlìjánná tán ọlọ́run wá kí lọ́lọ́run fi sọ bá àlìjánná anábì ní gbogbo ohun ọkọ̀ ọmọ ọkọ̀ ọlọ́run wá lóhun nìkan ó fi ṣe fẹ́ǹsì àlìjánná wàhífàtì náàrù wàhífàtì náàrù bí shahawat ńgbà ọlọ́run dáná tẹ́ ọlọ́run ní tẹ́ wàá fi fẹ́ǹsì iná òun ni gbogbo ń jẹ́ ọmọ ẹsẹ̀yàn lójú yòyò jẹ́ ọmọ ẹfà yẹn wọ́bẹ̀. òun ni ẹ àmà wa rí lónìí à islam ni ẹ má ṣe nǹkan báyìí ẹ huffatil jannatu bil makari. pé àlìjánná ọ̀rọ̀run ọlọ́run ní wọ́n máa mọ̀ fẹ́ǹsì ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó kàn yàn ọkọ̀ ní gbogbo ìgbà kó wọn wà ní lómìnira ara wọn irú ẹ̀wù tó bá wo ni kó wọn wọ̀ irú oúnjẹ tó bá wo ni kó jẹ ọjẹ halali ọjẹ haramu kò nìkan gbogbo ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn náà an ẹ̀mí ọmọ èèyàn tí máa pa gbogbo ẹ̀mí nkálukú náà lónìí ni ọmọ bẹ́ẹ̀ àmọ́ ìsìláàmù ni ọmọ wa kọ́ yẹn pé ti ẹ̀fẹ́ nǹkan báyìí ní ọ̀dà ibi tí mo fẹ́ rìn lọ yìí ó wù mí láti rìn ìran tí wọ́n ní wọ́n ń wo ń bí báyìí mo fẹ́ lọ bá wọn wò ó lóòótọ́ àmọ́ wọ́n ní sẹ̀rí àsìlámù ní ọ̀dà hufatil jannatu bil makari àwọn tọ́lọ̀ ń fi sí ọgbà àlìjánná ni ẹni ọba wa lè ní sùúrù fún gbogbo àwọn tọ́ka máa kọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yìí òun ni ọwà àlìjánná bẹ́ẹ̀ bá sì wá wo tọ́lọ̀ ń lò ń fi sí ọgbà náà àṣàhàwàt ntẹ́ yìí ó rí tọ́kọ̀ ó rí tínú rẹ̀ ó dùn pé yẹ́s jẹ́mi náà wọn ṣe ń tí wọ́n ń ṣe yìí ọlọ́run hufati naaru bisahawat kọ́lọ̀ nǹkan sọ wa ń bẹ̀ kó sì wá lọ́mọ àlìjánná. ìta abádébí ni pé alimasakọ anabi ni sallallahu alayhi wa sallam lawla an asukọ ala ummati tí ẹ bá ṣe pé mo bẹ̀rù pé yóò ní àwọn àlùmọ̀ mi la kọ́dà bí wọ́n lágbára àti sí àmọ́ yóò jẹ́ nira fún wọn oríṣi masakọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a wí nìyẹn. ma yaqdiru alayhi ibnu adama walakin bi harajin tọ́mọ anabi adama lè ṣe àmọ́ yóò máa ní la láwọn ìgbà kan sígbà kan èyàn lè wà ń bè tán kọ́mọ́ rorin tí oorun káwá di pé ní túláàsì bọ̀ bá rorin ọ̀gbọ́dọ̀ tí wọn ànábì ní torí ẹ̀ lòun ò fi ṣe ń dandan sallallahu alayhi wa sallam àmẹ́lẹ̀ yìí fi ń yé wa pé ní ànábì lòun ò sí ọ̀rọ̀ orin rọrùn ní dandan ni àmọ́ bẹ́yẹn bá run orin mustahabu ní ká máa rorin níta ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fẹ́ ni gẹ́gẹ́ bá ṣe kanu hadith kejì àbí kẹta lónìí náà gbogbo òṣèṣẹ́ ànẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam kọ́dà bá ànẹ́bì bá dìde téèyàn tají lóru orin là ànẹ́bì kọ́kọ́ fi bọnu sallallahu alayhi wa sallam gbogbo ìgbà tá ànábì bá sì fẹ́ sàlù àlátọ́ fẹ́ kírun ànábì òórùn rí ànábì láǹfààní ńláńlá méjì ní bẹ́ńbí orin rúnrún sallallahu alayhi wa sallam ànábì ní ẹ̀rí kéèyàn ọmọ orin yẹn matharatun lil fam wa mardatun lir rabb orin rúnrún yìí máa fọ ẹnu èèyàn má ọjẹ́ mọ́tótó tí islam kọ́ wa èyí ò nìkan kọ́ wa mardatun lir rabb yìí sì máa fa ìyọnu ọlọ́run fún yàn nípa báyìí sunna nabi wa inú ta nabi fẹ́ tó sì dáa púpọ̀ ń bẹ̀ gbogbo a bá fẹ́ kírun kí mùsùlùmí olórin tí ó máa ọ̀dà púpọ̀ kọ́lọ́n kò sọ̀rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀. làmọ́rùtúhùn bí gbogbo òun lòun ọ̀bá ní ká máa ronú. ìbéèrè kan lè wá jẹ jáde ń bí ìyá àti gbọ́ táwọn àdéhìí yìí takò làmàrútù hùn bìsíwákì ẹ̀ǹdà kúlì sọ̀là kọ́nà bẹ́ẹ̀ yẹn ń kírun ní àwẹ̀ náà àyílà lè yẹn ń kíni asúrù lè yẹn ń kíni kò sígbà tẹ̀yìn ò lè rún orin èèyàn wà ní àwẹ̀ àbí kò sí ní àwẹ̀ torí pé níta nàbí wí ni pé ẹ̀ǹdà kúlì sọ̀là lákòókò gbogbo òrùn tẹ̀yìn bá kí sallallahu alayhi wa sallam. lawla an asukọ ala ummati anabi níbi ìbá ṣe pé nfẹ́ kó nira báwọn àlùmọ̀ mi àwọn wọlé àlùmọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam oríṣi àlùmọ̀ méjìlá anabi ni nínú àwọn àlùmọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam à ń pa àwọn kan ní ummatu da'wa a sì ń pa àwọn kan ní ummatu ijaba ummatu da'wa ni gbogbo ẹni tí ń bẹ láyé látọjú ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó fi di jọ́ gbìndé alikiyama àti mùsùlùmí àti kèfèrí àtẹlẹ́bọ lára àlùmọ́ ànábì gbogbo wọn sallallahu alaihi wasallam torí pé kò sá ànábì míì tí ó wàá jíṣẹ́ fáyé mọ́lẹ́yìn ànábì ntọ́fà nìyẹn. àmọ́ ummatu da'wa ni wọ́n ìtumọ̀ rẹ̀ ní pé àwọn tọ́lọ́run rán ànábì sí nìyẹn. àmọ́ díẹ̀ nù wọn lọ́wọ́ dá ànábì lóhùn sallallahu alaihi wasallam àwọn là ń pè ní kíni ummatul ijaba àwọn tó dá òjíṣẹ́ ọlọ́run ọba lóhùn kọ́lọ̀ ń kọ́ kàwá kún nípa báyìí ummati nínú hadith yìí túmọ̀ rẹ̀ ni pé ayé ummatul ijaba àwọn tó dá anabi muhammad sallallahu alaihi wa sallam lóhùn tí wọ́n ń kírun ni pé lẹ́ẹ̀kan sí ìmọ̀ rorin lásìkò tá a bá fẹ́ kírun ní pàtàkì jùlọ nínú sunna anabi muhammad sallallahu alaihi wa sallam tó kàn pa ni ọlọ́run kò fi rọ̀ lọ́rùn. hadith wa ẹlẹ́ẹ̀kejì nínú báàbù siwáàkì náà ni hadith yìí wá látọ̀dọ̀ Hudhayfa ibn al عن حذيفة بن اليمان رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أو كان رسول الله صلى الله عليه وسلم إذا قام من الليل يسوس فاه بالسواك صحابي تقبع حديثي تافيك أيوة حذيفة وما يمان أريكي أفا المقدسي قل رضي الله عنهما gbogbo bí tá a bá ti rí eléyìí ń bẹ tíra àdìsí nǹkan kan ní ń fu wá láàyẹn. Hudhayfa bin al-Yaman èyí tí ó fi wá pé radiyallahu anhu kọ́lọ̀ wọn yọ́nú sí kí ló wí ó ní radiyallahu anhuma ọlọ́nkọ́mọ́sá yọ́nú sáwọn méjèèjì tani àti tani ìtumọ̀ yẹn ni pé Hudhayfa àti bàbá rẹ̀ sàábì ànábì làwọn méjèèjì gbogbo ibi tá a bá ti rí radiyallahu anhuma lẹ́yìn tí wọ́n bá dákọ̀ sàábì ànábì kan ẹ̀ máa rí nǹkan báyìí bí Abdullahi ibn Abbas radiyallahu anhuma عبد الله بن عمر رضي الله عنهما عائشة بنت صديق رضي الله عنهما أتباه باله gbogbo ẹni ọba ti pọlọ ní kó wọn oṣù oríire àti bàbá àtọmọ ni wọn jẹ sáadé anabi muhammad sallallahu alaihi wa sallam àwọn làwọn máa ṣe irú àdúrà báyìí fún. Hudhayfa bin al-Yaman àtòwọn àti bàbá rẹ̀ nù sọ̀hádà anabi muhammad sallallahu alaihi wa sallam ni. al tí í ṣe bàbá Hudhayfa yìí ọlọ́nkọ́ ṣe àlékún ìyọnu fún un. nínú ogun Uhudu ni ọlọ́run ti ní kí títún dé bá al-Yaman ọ̀kan nú àwọn mùsùlùmí náà ló pa ní ogun ànábì wa rọ Hudhayfa lójú Hudhayfa náà ń bẹ pẹ̀lú wọn jọ náà pé aa ah, ah, bá tiẹ̀ ṣe pé mi bàbá àwọn bọ́ sọ́wọ́ àwọn ọlọ́run ah, ẹ bàbá àwọn kúkú lójú ogun lọ́wọ́ ó ti wá jẹ́ tọ́kan àwọn mùsùlùmí àmọ́ pa pẹ̀lú àṣìṣe ni ó sì mú ọ̀tọ̀lẹ́ni tó pè nú àwọn tí wọ́n ń nínú ogun Uhud yìí lọ́lọ́ ní kí titun dé bá aliyamanu ti ṣe bàbá Hudayfa. anabiwa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí anabi wa fọ́ Hudayfa nípò ńláńlá kan tẹ́ bá gbọ́ tí wọ́n bá ń pè sahibu sirri nàbí sallallahu alayhi wa sallam alásìírí ànábì alásìírí èyí wọn ò tún máa ń ta agbásìírí sí lónìí pé alásìírí bóyá ànábì ní nǹkan kan ti ń fọ́ Hudayfa ń kọ̀rọ̀ ọba ti fa nǹkan báyìí kò wí nǹkan báyọ̀ hàn ànábì ọ̀la ti rí ìròyìn o sallallahu alayhi wa sallam ìtumọ̀ sọ́ọ̀hìbù sírì nàbí lákọ̀bù hùdẹ́fàánù ó kí hùdẹ́fàánù tó fi kú olórí ilẹ̀ ayé tí wọ́n bá kí hùdẹ́fàánù aníkẹ́ni sọ́ọ̀hìbù sírì nàbí yìí sallallahu alayhi ẹni àṣírí ànábì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ àṣírí ànábì ti ń bẹ lọ́dọ̀ hùdẹ́fà ni pé nígbà tọ́lọ́hún sọ fún ànábì wa muhammad ọlọ́run níbẹ̀ ti wà yẹn lu Madina tí gbogbo yín àtàwọn tí wọ́n láwọn ń kírun tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ yẹn ẹ ọlọ́run ní mùnáfíkí máa ń bẹ nínú ìlú Madina náà. a ńgbà tá àyà yìí wá sọ̀ kalẹ̀ ẹ̀rú wá bẹ̀rẹ̀ sí ní báńkálukú pé ẹ ṣé ń sinú àwọn tí ọlọ́run ní mùnáfíkí ni wọ́n ná àwọn tí ń bẹ lẹ́yìn anábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn tó ṣe pé ní lójú ayé ni wọ́n ti ń ṣe tànẹ́bì bí ara wọn ni abdullahi ọ̀gá wọn òun ni abdullahi ibnu obeyi ibnu salul ọmọ rẹ̀ sì wá jẹ́ kan nú àwọn àgbà sahada nabà muhammad sallallahu alaihi wa sallam ẹlòmíì máa ṣe mistake wọn máa dàrú abdullahi ibnu abdullahi ibnu obeyi ibnu salul sàábì ànábì ni nínú àwọn sàábì tó lọ́lá lọ́dọ̀ ànábì muhammad sallam òun lọmọ abdullahi ibn ubay ibn salul àmọ́ abdullahi lòun jẹ́ abdullahi náà ni bàbá rẹ̀ ń jẹ́ ní kí máa dàrú gbà mí. ẹnitọ́jọ́ ga mọ̀nàfíkì ni abdullahi ibnu obeyi ibnu salul àmọ́ ọmọ rẹ̀ abdullahi ibnu abdullahi sahabi anabi muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀ nǹkan yọ oníṣẹ́ àti gbogbo àwọn sahabi anabi. ní kúkúrú ni pé ń gbàtà àyà yìí wá sọ̀kalẹ̀ Hudayfa bin al-Yaman nínú gbogbo àwọn sahabi anabi òun nìkan là anabi wá pèpè láwọn yín báyìí nínú mọ̀nàfíkì lọ́wọ́ làkàṣe gbè báyìí inú àwọn mọ̀nàfíkì tọ́lọ̀ ń gbé lọ́wọ́ anabi ṣẹlẹ̀ yamani anabi fi họ́nà rẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ lójú òkè sallallahu alayhi wa sallam. kọ́dọ̀ wa bá débi pé umar bin al-khattab radiyallahu anhu gbogbo ọ̀nà ẹ̀wò ẹ̀dá kan ẹ̀wò báwọn sálàfù ṣe rí kíru umar tún máa bẹ̀rù pé bóyá òun bẹ̀rù mọ̀náfìkì radiyallahu ta'ala anhu. min al-asharati al-mubashirin bil-janna nínú àwọn tá kí ni Umaru ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn ni pé èèyàn gbọ́dọ̀ jọ rẹ̀ lójú bó ti lè wo sí lọ́n tó Umaru ó tún máa wá lọ bá Huzaifa bin al-Yamani gbogbo ọ̀nà gbogbo ọgbọ́n ní máa fi bẹ Huzaifa pé njẹ́ ọ̀tá nàbí ń dákọ̀ fún sí ọ̀dákọ̀ ẹnìkan nù ràn wa kí lọ fẹ́ gbọ́ Umaru èyí sí ọ̀dákọ̀ ẹnìkan nù àwọn tá a jọ ń gbàdúgbò òun Huzaifa wá rí pé njẹ́ Umaru ń fẹ́ ni pé ni kó wọ́n sá sọ fún un pé òsínú àwọn mọ̀nàfìkì ńgbọ̀ wá sọ pé tibẹ́ tó wá dijọ́ kan Hudhayfa ní lasta minhum walan ukhbira ahadan ba'daka ila. kalẹ̀ tí wọ́n fẹ́ kírun sí la Umar wọ́n wà rárá lọ́ra díẹ̀ nulẹ̀ yóò ti wá rán yẹn pé bí Hudhayfa bá ti débẹ̀ ni ránṣẹ́ sí mi o ńgbọ̀ wọ́n bá sì ti ní ẹnìyà rẹ̀ Hudhayfa mẹ́ Umar ní ẹ lọ kírun sí nǹkan yìí la tí umaru fi kú lórí khalifa bí umaru ṣe ṣe nìyẹn ẹni tí Hudhayfa bin al-Yamani ọba ti lọ bí janaza rẹ̀ a umaru ní débẹ̀ bí òfin bí umaru bá ṣe gbọ́ pé lámà yìí kọ́ra Hudhayfa ti débẹ̀ kíákíá ní ọgbẹ́ òní ọlọ́bẹ̀ tó kó ti ń da lójú nù pé kò sí nínú àwọn tí ọlọ́ǹtẹ̀ ní mọ̀nàfíkì Hudhayfa bin al-Yamani kọ́lọ́ǹkọ́ bá wa ṣàlékún ìyọ́nú fún Hudhayfa bin al yìí ara ẹ̀kọ́ ńláńlá tá a rẹ̀ òun ló sọ hadithu pé ní kánà náàsù yas'aluna an-nabiyya sallallahu alayhi wa sallam anil khair wa kuntu as'aluhu ani sharri makhafata an yudrikani. Hudhayfa ní ara ń tẹ̀ mí ń tẹ̀. ọmọ abẹ́rẹ́ pé wà náà. Hudhayfa ní bóun ṣe gbáyé tòun nù makhafata an yudrikani. ńgbà ń bá ti máa burú ìyín sájìnà. aburú kò ní lé mi bá ọlọ́run kọ́ bá a ṣe àlékún ìyọnu. nabu muhammad sallallahu alayhi wa sallam. ẹnu rẹ̀ àṣùsù kéjìlá bá ní ṣáàṣà nípa ẹ dálàkà àsìnáàna bìsíwá ànábì ó fi orin gbo eyín rẹ̀ kọ́dà nù taari nù súnà nàbà Muhammad sallallahu alaihi wasallam ní pé bí a bá fẹ́ rún orin tó bá súnà mu jù ànábì máa ń rún ànábì máa ń rún lẹ́gbẹ̀ẹ́ pin ànábì ń rún báyìí nínú súnà nàbà Muhammad sallallahu alaihi ní gbogbo gbàtà ànábì bá jí ní òru ọ̀dẹ́fà nínú tó ń sọ nù wà. kàmì pé káàna yẹ̀sù òṣùfà òbíṣì wà ẹ̀dàkùn eléyìí náà ń bẹ nu sínú ẹ̀yìn ọlọ́mba ní olè máa ṣe gbogbo ń ta àti sọ̀tàn abdullahi ibn umar fúnra wa radiyallahu ta'ala anhuma ibn umar bá débi pé kọ́dà bó bá gbọ́pọ̀ ànábì rìnrìn àjò lọ bí báyà ànábì sì ṣe fàájì níbì kan ibn umar ó sì torí ẹ̀rìnrìn àjò lọ bẹ̀ kó náà bá ṣe kọ́ bá ṣe fàájì níta ànábì ti dúró ṣe fàájì nípa báyìí báwa náà gbogbo ń bá gbọ́pọ̀ ànábì muhammad sallallahu alaihi wasallam ń ṣe ẹjẹ́ àgbìyànjú bá a bá ṣe lágbára mọ́ kọ́ wà nù ìlànà wa táwa náà máa rìn gbogbo àtẹ̀yàn bá jí lóru àkọ́kọ́ ntẹ̀yàn kọ́ ṣe gẹ́gẹ́ bí sunna anabi muhammad sallallahu alayhi wa sallam òun ni ká wá orin sí tòsí ká fi run ẹnu wa kọ́dà bá a bá fẹ́ ṣe sunna yẹn kó pé karùn-ún ní ẹgbẹ̀gbẹ̀ láti ẹgbẹ́ kan dé ẹgbẹ́ kan báyìí òun ni bá ṣe máa ṣe sallallahu alayhi wa sallam. lára ntí anabi muhammad sallallahu alayhi wa sallam ara ẹ̀kọ́ ńláńlá ti ń bẹ́ẹ̀ gbé kánìkéyìn ó dìde lóru kọ́ wá ṣe pórin ní àkọ́kọ́ ntí ọkọ́rùn-ún ẹ̀rí pé ní ìdìde lóru anabi muhammad sallallahu alayhi wa sallam èyí tó pọ̀ jù ń bẹ náà nípa anabi fẹ́ kírun ni anabi fẹ́ dìde yẹn náà fìlà ni anabi àmọ́ wa nú ẹ̀kọ́ tá anabi kọ́ wa sallallahu alayhi wa sallam ni pé ẹ̀dá kan ẹ̀ wù wá wa náà nígbèsè. wọ́n wá adákùn wọn ní ẹ sáré wá ǹtí ǹtí búrọ́ọ̀ṣì bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ yẹn bá fẹ́ innaka tunaji khaliqaka ọlọ́run rẹ tó dọ́ lọ fẹ́ bá sọ̀rọ̀ bọ́ọ̀ bá ń kírun nípa abáyẹ̀ já mọ̀ pé nínú ntí ìsìláàmù fún tó kọ́ wa lẹ́kọ̀ọ́ oníkékòó gbogbo àtà bá fẹ́ máa bọ́lọ̀ ń sọ̀rọ̀ tá bá fẹ́ máa ṣe ìbáàdà kan káwa náà gbogbo ọ̀nà mọ́tótó kárípà ń ṣe. ìsìláàmù ọ̀kọ́ wa pé ká máa rìn lẹ́gbìn ìsìláàmù ló ní ẹ̀sìn mọ́tótó anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tá anabi sọ hadithi pé man kana fi qalbihi mithqalu dharratin min kibri la yadkhulu aljanna nígbà tá anabi ń kìlọ̀ gírímọ̀ káyì ìgbéraga fún wa fáwọn àlùmọ̀ anabi lẹ́ni tó bá ní ìgbéraga tó ma bí orí orí nǹkan kéńkéní báyìí la yadkhulu aljanna ó lè sàk ó lè sokùnfà kọ́mọdọ̀mọ aljanna àwọn sọ̀hábí wa bẹ̀rẹ̀ sí ní ronú lóríṣiríṣi pé à ǹjẹ́ nǹkan báyìí náà nù ìgbéraga kọ́ wa ǹjẹ́ nǹkan báyìí náà inú gírímọ̀ǹkà ìkọ́ wa wọ́n wá béèrè débi pé inna rajula yuhibbu an yakuna thawbuhu hasana wa na'luhu hasanata ah, ọkùnrin kan bẹ ntẹ mi fẹ́ ni pé èmi yìí fẹ́ kẹwù mi ọdọ̀tí ńgbà kan kódà bàtà tí ń bá wọ èmi yìí fẹ́ kọ́ dọ̀tí ìwà anabi sẹ́yìn ò sínú gbéraga o anabi yìí ò sínú gbéraga o kódà ìwọ ntẹ anabi tún fi kún sallallahu alayhi wa sallam anabi ni inna allaha jamilun yuhibbul jamal inna allaha jamilun yuhibbul jamal anabi ah, ni ọba atọ́rẹwà lọ́lọ́run gbogbo kéyìn ó sì máa rìnrìn arẹwà ẹ̀ ń tọ́ mọ́ ní mọ́tótó ọlọ́run fẹ́ alkeburu batrul haqq wa ghamtun nas anabi ni ti ń jẹ́ ìgbéraga lógigidi òun ní kíni batrul haqq wa ghamtun nas batrul haqq ìgbéraga ni pé ni ẹ kọ́nà bí n tó tiẹ̀ wù tiẹ̀ jó tó àwọn ò ní gbà batrul haqq orí ipò tọ́lé yẹn sọ wá ní àá ẹfilẹ kọlá bọba wí kọdọ olóhùn mẹ́rin wa nù Kùránì ó mú wa bàtòrò ìṣàkà níbi ní ti ń jẹ ìgbéraga nìyẹn wọgàmtò náà kéèyàn ó sì fojú tẹ́ńbẹ́lú ọmọ làkejì rẹ̀ pé kí ló jẹ́ ànábìlẹ̀ yìí ti ń jẹ́ ìgbéraga nu àmọ́ ká jáde níjáde mùsùlùmí kódà bọ́ sa kan sọ méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn ò níjọ aṣọ ẹyọ kan sí méjì lọ ẹni ó nípa sọ mẹ́ta nù àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀wọ́n àfi tábàjọ́ lówó ni wọn àmọ́ lóògbé bó ti jẹ́ pàṣọ wọn ọ̀pọ̀ yẹn náà wọn ò ní rìnrìn ìdọ̀tí ẹ̀dàkùn ẹ jẹ́ káwa náà òfin eléyìí kún nù táwọn èèyàn máa wò mọ́ Islam tí wọ́n máa wò mọ́ súnà lára wa pé ní inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́run ọba rẹwà ni ó sì fẹ́ràn kéèyàn máa jáde ń jáde tó rẹwà nípa báyìí ni pé ara ìmọ́tótó tí Islam kọ́ wa òun náà lànà bá débi ọ̀rọ̀ orin sallallahu alayhi wa sallam lára tí ànábì tún torí ẹ̀kọ́ wa pé ká máa ronú pàtàkì jùlọ ní gbogbo ìgbà tá a bá ń lọ kírun mọ́sálásí ẹ̀rí pa ànábì sọ́nù hadithu kan pé sallallahu alayhi wa sallam ànábì ní innal malaikata tata'azza mimma yata'azza minhu banu adam ànábì ní bẹ́ẹ̀ bá wà mọ́sálásí tẹ̀ kírun ẹ mọ̀ pé ìnìkan lè ń kírun o àwọn màláìka ń bẹ pẹ̀lú tata'azza mimma yata'azza minhu banu adam gbogbo ntọ́ ma nẹ́bí ádámà ọgbọ́ tí ọmọ fọwọ́ fún mú pé ah, kìíní àrùn báyìí bẹ́ẹ̀ náà làwọn màláìkà náà fẹ́ ìdílé ilà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam bìíní kọ́lá bẹ́ẹ̀ bá jẹ nǹkan tó rún rí ọ̀dá ọgbọ́dọ̀ wá kírun mọ́sálásí lásìkò yẹn. ìwọ sọlọ ń fi sìgá sàdánwò fún táwọn tó tó lẹ́gbẹ̀ẹ́ rí ọmọ wa gbóòórùn sìgá èèwọ̀ ní ọgbọ́dọ̀ lọ mọ́sálásí ńgbà tí sìgá bá rùn lára rẹ̀. anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní akala min hadhihi shajara fala yaqribanna masjidana anabi fi ń sàpèjúwe ń jọ ní tá à ń pè ní sọ́ọ̀mù ní tá à ń pè ní básọ́ọ̀lù bí àlùbọ́sà láwọn tí máa mú oorun tó lè máa ní ẹlòmíì lánàá mọ́sálásí anabi lẹ́ni ọba jẹ́rú nǹkan bẹ́ẹ̀ títí tó oorun rí ó fi lọ lára rẹ̀ kò gbọ́dọ̀ wá kírun mọ́sálásí. bẹ́ẹ̀ bá sì wá torí àìfẹ́ kírun mọ́sálásí tọ́lọ̀ jẹ́rú nǹkan báyọ̀ lọ́wọ́ jẹ̀yà ẹdákun ẹjẹ àfi ìṣẹ̀lẹ̀ yìí gbogbo ntí ọba mú wa ní mọ́tótó nu mọ́ṣáláṣí ìsìláàmù kọ́ wa bẹ́ẹ̀ káwa náà gbìyànjú kí ká máa ṣe kọlọǹkó fi rọ̀ wá lọ́rùn naam hadithi wa ẹlẹ́kẹta lónìí nípa báàbù siwáàkì náà ni. ana aisha ta radiyallahu anha qalat hadithi yìí ìyàwó anabuwa muhammad sallallahu alayhi wa sallam as-siddiqatu bintu siddiq olódodo ọmọ olódodo aisha ọmọ abubakar siddiq radiyallahu ta'ala anhuma kọlọ̀nkọ́ yọnu sí bàbá àtọ́mà òun lọ gba hadith yìí wá aisha ni dakhala abdulrahman ibn abi bakr dakala abdulrahman ibnu abibakar abdulrahman ibnu abibakar yìí abubakar náà ló bí wọn àti aisha tẹ̀gbọ́ntàbúrò làwọn méjèèjì ìmọ̀ wa bí ìgbà téèyàn ń lọ kí àbúrò ẹni lé ọkọ abdulrahman àmọ́ wọ́dọ̀ aisha lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam aisha lọ́wọ́ adijọ́ kan abdulrahman wá kí àwọn lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ní ìṣẹ̀lẹ̀ wàhánà mùsùlùmí dàtúhu ilà sọ́dìrì ọjà sí kò gbà tá nàbí wa ń bẹ lórí ààrẹ sallallahu alayhi wa sallam ààrẹ ọlọ́jọ́. wàmà abdulrahman siwakun rọtibun yastanu bihi aisha ní bàbá abdulrahman ti wọlé wa bá nàbí sallallahu alayhi wa sallam wíwọlé tó wọlé ó mú orin kan lọ́wọ́ tí ń fi rún orin tútù ni abubakar ni abdulrahman abubakar ní fi ń ṣe kínní. Eh? Okay wọn làwọn ò gbọ́ dáadáa pé kí ni wọn ò gbọ́ kàdé ìta ọ̀dà pé wọ́n mọ̀ gbọ́. abdulrahman ibn abibakar ọwọlé wa bá nabi wa muhammad sallallahu alaihi wa sallam lára sunna nabi tó ti wọ̀ wọ́n la kọ́dà wíwọlé tó wọlé bá nabi orin ní nbẹ̀lẹ́nu rẹ̀ tí ń ràn lọ́wọ́. aisha ni fa abadahu rasulillahi sallallahu alaihi wa sallam níbi tá nabi fẹ́ràn orin dé ìtumọ̀ tá aisha fẹ́ sọ fún wa nìyẹn ibi tí máa wu ànábì kò pé ní kí màá tó tó ẹnu ọ máa wà pẹ̀lú ànábì gbogbo ògbà sallallahu alaihi wasallam ànábì ń bẹ lórí àárẹ̀ ni tòun torí ààrẹ tá nàbí wa tá nàbí rí abdulrahman tó wọlé pẹ̀lú orin lẹ́nu aisha nífa abadahu rasulillah sallallahu alayhi anabi bá tajú kan síbi orin anabi bá tajú kan síbi orin tí abdulrahman mú lọ́wọ́ fàákàtò síwáàkà fàkọ̀bọ́mtuhù ẹ̀ ìyàwó dáadáa ẹ̀kọ́ ní fáwọn ìyá wa àwọn ìyàwó wa àwọn àbúrò wa àwọn ẹ̀gbọ́n wa. bí obìnrin bá fẹ́ràn ọkọ rẹ̀ tó gba àṣẹ ọkọ rẹ̀ bọ́kọ rẹ̀ bá ṣẹ́jú lásán ọmọ tí ń fẹ́ bọ́kọ rẹ̀ bá mẹ́rí lásán ọmọ tó wù ú. anábì ò sí nípò kó lè sọ̀rọ̀ lọ́jọ́ náà sallallahu alayhi wa sallam orí ààrẹ làǹdàbí wa àmọ́ òun ti ń bẹ lọ́wọ́ abdulrahman ibn abibakar òun ti mọ̀ pé níta nẹ́bí fẹ́ ni pé ọ̀fẹ́ irun nìyẹn. aisha ní fakọ̀bọ́mtuhu kò sì sóni mẹ́ntòsí mo bá gba tọwọ́ abdulrahman àti abdulrahman ibn abibakar mo gba tọwọ́ rẹ̀ tí ń rùn yín náà. ẹ̀kọ́ kan nìyẹn bí yẹn bá nídà ti gba orin lọ́dọ̀ ẹnìkan kí wá ṣe pé ìtòhun ti ń rùn lọ́wọ́ yẹn náà ní kéèyàn ó fi bọnu. aisha ní fakọ̀bọ́mtuhu mo wá gé ibi tó ń rùn yẹn mo gé kó ń bẹ́ẹ̀ òbí tóun ti fẹnu tẹ̀ tí ń rùn yẹn tó ń fi ń kẹnu rẹ̀ yẹn mo ti kí ni mo wá gé e, kọ̀dọ́mtuhu ayé kọ̀tàtuhu bí àtọ̀rọ̀fì lìsà bí àtọ̀rọ̀fì àsìnáàni mo fi ẹ̀gbẹ́ yín mi ìtumọ̀ kọ́dùmù nìyẹn mo fi ẹ̀gbẹ́ yín mi mo fi ṣe kíni mo wá fi dá. wọ́tọ̀ yàtùhù mo wá pèpìà omi fa nàbì sallallahu alayhi wa sallam igi kan ni oníkan náà ni o àmọ́ mo jẹ́ kéyìí tí ti rùn tẹ́lẹ̀ yẹn ó kù ń bẹ̀ mo wá sí míì tó fresh tá ànábì náà ṣe kíni sallallahu alayhi wa sallam tóun náà ó lè fi sẹ́nu tí tí ó rùn. ثم دفعته إلى النبي صلى الله عليه وسلم مواقب النبي محمد صلى الله عليه وسلم فاستنى به أتكسل النبي بقى مولى النبي صاري في نوره عائشة فما رأيت رسول الله استنى استنانا قط أحسن منه عائشة نفيري بتاع النبي بقى نوره tó ń orin tó ìgbà tó gba orin tí mo gbà lọ́wọ́ abdulrahman yìí lọ níbi tá nàbì gbádùn tá aisha sèyídé sallallahu alayhi wa sallam. fama ada anfara ba rasulillahi sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam àti orin tá nàbì orin kan yìí láyé náà nìyẹn. aisha la nàbì fẹ́ má ti yọ orin yìí kú lẹ́nu rọ́fà ayédáhù la nàbì bá na ọwọ́ rẹ̀ sókè awo isbu'ahu ọ̀nà ká rẹ̀ sókè. ثم قال في الرفيق الأعلى بطاء ألون في الرفيق الأعلى lọ́dọ̀ rẹ̀ alábàárin alábàáṣe yìí tó ga jù àwọn àfáà ní tó ṣẹlẹ̀ ni pé màláìka bí ń gbà yẹn pé ní tọ́ ọlọ́run lọ́jọ́ tó o sọ ma bẹ pẹ̀lú àwọn ẹ̀rẹ́ tí wọn fẹ́ kó kú òun ní. òun lọ́lọ́run ànábì ní báyìí fẹ́ rọ̀fíìkì àlà ọ̀rọ̀ wá fi eléyìí yẹn gàn ọba tẹ̀lé tọ́lọ̀ ń fi nǹkan tó fi họ́nà yàn kò burú kéèyàn náà máa fa amma bi ni'mati rabbika fa haddith báyìí sábà wá jòkó láàrin àwọn ìyàwó anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó bá pín báyìí ẹ̀ fún obìnrin pẹ̀lú ooru yá ǹjọ́ báyìí ni àtàmẹ́bí ńgbà táwọn ìta wà ń bí báyìí ńgbà tá àìsàn máa wá sọ pé lọ́wọ́ báyìí gbà tẹ́lifà ẹ bọ́ lọ́wọ́ àdàbà Muhammad sallallahu alayhi wa sallam Aisha ló ṣètò orin tá ànábì orun kan yìí láyé kọ́dà Aisha náà máa fi léyìn yẹn gà láàrin àwọn ìyàwó àdàbà Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n fi lọ́sìn nínú ẹgbà wa míì tó báyìí tá a ti ń kabọ̀ yìí náà fara aituhu yẹn Aisha nígbà náà ni wọlé mo bá rí tí ànábì ń wo Abdulrahman pẹ̀lú orin tó pẹ̀lú orin tó mú lọ́wọ́ wa araftu yuhibbu siwak ẹ̀rọ kan ẹ̀wò obìnrin dáadáa. Nwo lásán ni Abdul Rahman wọ́n ti ta ìwọ́dọ̀ kẹrì pa Nàbí owó bòmí ìmọ̀ sallallahu alayhi wa sallam. Òun ní tábùrà. Wò. Ọ̀tù ànàwó yuhibbu siwak mú jù. Sallallahu alayhi wa sallam. Ọmọ bá ní. Àwọn olóhùn tó gbọ́ yìí. dàmí. Ah, eléyìí ni hadith wa aisha tó sadith kẹta tá a kà lónìí nínú hadith wa alayhi muhammad sallallahu alayhi wa sallam. ẹnu pẹ̀lú orin tá a nàbí kọ́dọ̀ wọn ọ̀bá ní kọjẹ́ dandan fún wa tá a gbọ́dọ̀ mọ̀ sí i tí ì bá ṣe pálá àánú tọ́lọ́ ń ṣàǹdẹ́gbẹ̀ fún wa pé àwọn situations kan bẹ́ẹ̀ tá a lè bára wa ta ní láǹfààní àti rúnrín kọ́mọ́ wa di pé láàmú ẹ̀dẹ́lẹ́sẹ̀ àmọ́ gbogbo ibi téèyàn bá wà tọ́ láǹfààní àti rúnrín èèyàn pàtàkì jùlọ ọgbà tá nàbì wí inda kulli salat gbogbo ìgbà tá a bá fẹ́ kírun wa idha qama min náà máa fi eléyìí àdéhùwà ẹ̀kẹta àbẹ́dẹ́wà sàlásàárì rọ́bìláhù tààlà ànùhù wọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gbajúmọ̀ tí wọ́n gbọ́ ọkọ̀ wọn léraléra òun ni àṣàrì àpò musa kúnìyà ní alajẹbi bàtà ń pè bàbá lamẹ́yìn ó kọ àbú musa ní abdullahi ibn qais rọ́bìláhù tààlà ànùhù abdullahi ọmọ qais ni àbú musa ń jẹ́ abu musa al-ashari nínú àwọn ará ilẹ̀ yaman nílùú tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ maka medina ń jọ yẹn ibẹ̀ làbú musa ti wá abu musa ń bẹ nínú àwọn ọ̀sán tó ti ànábì púpọ̀ kódà ń gbà tá a bí òsì máa ń ná táwọn àrùn ẹbí ẹbí ìgbà ń fi yẹn ṣe gọ́vnọ̀ káàkiri òun ni abu musa wà abu musa ṣe gọ́vnọ̀ lẹ́ bá sáráyé láyé umar radiyallahu anhu nígbà tí wọ́n mọ̀rọ̀ tó sí máa ńgbà tó ṣe é dáadáa tó tún dayé ọ̀sùmánù ọ̀sùmánù tó gbé e kúrò ní bàṣẹ́rọ̀ lọ fi jẹ gọ́vùnà kúfà radiyallahu ta'ala anhu àrùbọ̀ ọlọ́nkọ́ sí àlékún ìyọnu rẹ̀ fábù musa al-ashari àti gbogbo àwọn sahabi anabiwa muhammad sallallahu alayhi wa sallam. abu musa ni ataitu nabiya sallallahu alayhi wa sallam wa huwa yastaaku bisiwaakin Abu Musa ni mo wá bá anabi wa Muhammad sallallahu alaihi wa sallam lọ́jọ́ kan mo bá bá anabi lẹ́ni tí ń ṣe kí ni wa huwa yastaaku bisiwakin rọtìbì mo bá a ṣe ń wọn ní lọ́wọ́ irú wọn ní wo kọ́dà àwọn sọ̀hábí sọ débi pé irú wọn ní wo lànàbì márùn sallallahu alaihi wa sallam Musa ní orin tútù mọ́rítà anabi rún lọ́wọ́ sẹ́yìn ló fi jẹ́ pé níbẹ̀ yẹn bá fẹ́ ṣe súnà tó pé kápẹ́ mú igi gbígbẹ máa fi rún rí igi tútù lọ dáa jù lọ Muhammadu súnà nẹ́bà muhammed sọ̀rọ̀ sọ́là mojú bí ẹjọ́ àdìsọ àbí musa yìí yẹ̀sítáàkù bí siwákin rọ́pìbìn igi tútù mọ bá tí ànábì fi ń rún orin lọ́wọ́ wà tọrọ fún siwákin alẹ́ àlìsá ìtọ́lá abu musa kọ́ wa ń abu musa ni mo wá rí i pé sallallahu alayhi wa sallam bí tí ń rún orin tí ń fi ń fọ eyín rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wàtọ́ra fún siwáàkì alàlìsáàni yìí ànábì àsìtún máa jẹ́ kí orin náà débi ahọ́n rẹ̀ pẹ̀lú bóyá nǹkan kan bẹ́ẹ̀ ń bẹ ahán ńgbà tí yẹn bá ṣẹ̀ṣẹ̀ jí ànájà á máa forí kílínì ahán rẹ̀ náà lọ́lọ́run àdéhùn wọ́n yẹ kó lu ẹ̀ ẹ̀ Abu ni mo sọ débi pé anagba Muhammad sallallahu ń ronú lọ́wọ́ ń sún ṣe ẹ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé al-mubalagatu fi siwak anabi máa ń rin débi tí ó dàbí gbàtà anabi fẹ́ pọ̀ nǹkan ó pọ̀ kẹlẹ́bẹ̀ẹ́ bígbà téèyàn ya ẹnu tí wọ́n ṣe aa téèyàn fi orin bọ ọ̀nà fún gbogbo eyín tí ń bẹ ń kọ̀rọ̀ eléyìí náà ń bẹ nínú sunna nabà muhammad sallallahu alayhi wa sallam gbogbo eléyìí ń kọ́ wa pé ìmọ́tótó ànínú ẹ̀sìn islam lọ́wọ́ inna allaha jamilun yuhibbul jamal anabi lẹ́ni tó rẹwà lọ́lọ́run ọlọ́run sì fẹ́ kẹ́yìn mùsùlùmí náà máa rẹwà kẹ́ máa rìn nírìn tó rẹwà kọ́dà lápá bíi ọ̀pọ̀lọpọ̀ àwa ọkùnrin ẹlòmíràn máa bínú bọ́ bá tí ìyàwó rẹ̀ rìnrìn dọ̀tí àmọ́ òun gan-an kò pé bí ṣe dùn òun bí ìyàwó òun bá rìnrìn ni máa dùn àwọn obìnrin náà bọ́kọ wọn náà bá rìn mọ́ Ibn Abbas radiyallahu anhuma inú àwọn sọ̀hábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam tí àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ pé máa ni máa ṣe jáde àwọn yẹn fún Ibn Abbas èso báwa náà ṣe máa wí lónìí inni la atajammalu laha kama uhibbu an tatajammala li. ibn abbas níṣẹ́ rí mi o bí mo ti ṣe fẹ́ kíyàwó mi ọ máa rí kí n máa rí kọ́ máa dùn mọ́ kíyàwó mùsùlùmí kọ́ máa fi máa wo bò mí. ibn abbas ní bó ṣe dùn mọ́ kíyàwó mi ọ máa wà ní mọ́tótó kọ́ máa ṣe dáadáa kọ́ máa jáde dáadáa wa inni la atajammalu laha bẹ́ẹ̀ lèmi náà fẹ́ máa rí lójú tiẹ̀ náà. ẹ jẹ́ ká sọ àrùn yìí náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí Ah, especially ńlù wa ń bì yìí tábàwọ̀ ibi tí ìsìláàmù gbójókòó dáadáa ibi tó tóbìnrin ti lo ọ̀ṣọ́ rẹ̀ jù ní tó bá wà lóhùn àtọkọ rẹ̀ nìkan àmọ́ pósìtì làwọn ń rí lẹ̀ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí bọ́bá wà nù ilé aṣọ kan jákujáku kan ní ọwọ́ akàrún mára ńgbà ọba wa di pé wọ́n wá ń lo òde kan ní ọwọ́ amúra fáwọn aráàta ẹ̀dàkùn ilé ìtakò súnà nàgbà muhammad sallallahu alayhi wa sallam gbogbo ń tọ́ ọba lè fi sọ̀sọ́ ṣé fọkọ rẹ̀ náà lé kí nù rẹ̀ ó dùn eléyìí ń bẹ nínú ìlànà àwọn sàhábẹ́ àwọn sálàfù wa ridwanullahi ta'ala alayhim ibn abbas ni inni uhibbu la atajammalu laha inni la atajammalu laha kama uhibbu an tatajammala ṣe ní ìrọ̀rùn fún wa kó ṣe wá lẹ́yìn wọ́n máa tẹ̀lé sunna nàbà muhammad sallallahu alayhi wa sallam kí ó sì jẹ́ kárí sunna náà láyé ń bí àti ní alkiyama hada wallahu ta'ala a'lam. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسواك في فيه والسواك في فيه orin ò sì ń bẹ lẹ́nu rà nábì ọ̀yọ́ jáde. yẹtà hawa kọ́dà bí ìgbà téèyàn fẹ́ bì tó fẹ́ pọ̀ nǹkan àti sàlàyé pé tó máa ń tẹ́lẹ̀ yẹn mú wa ni pé ànábì ẹ̀rùn orin tòsí nìkan kọ́dà òfin mọ́ gbogbo eyín kọ̀rọ̀ òun là nàbí máa jẹ́ kí orin ó dé láti ṣe ìmọ́tótó wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. alhamdulilah rabbil alamin wa salatu wa sala rasulillah wa ala alihi wa sahabi wa sallam uh, jazallah doctor khairal jaza wọn kò bá sọ́n ní ẹ̀sán uh, ìbéèrè náà kò ní pọ̀ púpọ̀. Ah, padà ó láì pé ojú tó yìn ogún báyìí wọ́n ọjọ́ ìsìn lọ lọ́yà béèrè bíi mẹ́wàá wọ́n tú tú. wọ́n hadisi kan lọ́dọ̀ àwọn kan níjọ́ kan wọ́n ká sí gàrẹ̀ kà túmọ̀ rẹ̀ ni pé ní ànábì ìgbé bá ti mọ ní dédé báyìí kí ó rún mọ́ síbẹ̀ náà nam afẹ́kan bá wa ṣàlàyé lórí yàtọ̀ tó wà láàrin indakulu yuduhi àti indakulu sọláàtì nípa aláwọn kan tẹ́gbẹ́tẹ́ bá ń ṣe ìkọ́mọ̀ lọ́wọ́ wọn sì tún máa ronú náà. hadithu di akalumi hadithu anagba muhammad sọ̀rọ̀ hadithu abu huraira gẹ́gẹ́ bí afa wí tó ta akalóni ni pé indakulu sọláàtì lábùdù kan tó wá ó ní indakulu wudu lábùdù kan tó wá ó ní máa sọláàtì alifáàgù mẹ́tẹ̀ẹ̀ta náà ló sì fẹsẹ̀ rinlẹ̀ òun ni pé ní àfáwa béèrè pé ní ẹ̀ńdà kulli sọ̀láàt sígbà tá a bá fẹ́ kírun láàmú rin ni àbí ńgbà tá a bá fẹ́ ṣe àlùwàlá lábùdù méjèèjì yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ló túmọ̀ lábùdù ẹ̀ńdà kulli wudu eléyìí ń yanjú ẹ̀ńdà kulli wudu gbogbo bá fẹ́ ṣàlùwàlá ni kọ́ máa ṣe kíni kọ́ máa rún. lábùdù tọ́wá wá tó ní máa kulli sọ̀láàt wà ìndà kúlì sọ̀láàtì púpọ̀ nú àwọn àfáà ni wọ́n tu sí pé ní bíyàn bá rin orin tán gbà tó sàlùwà látán kọ́dà bọ́bá tún débi tó ti fẹ́ kírun máa kúlì sọ̀láàtì tá nàbí wí yẹn bọ́bá láǹfààní àti tún rin orin ọba tún nàmú sallallahu alayhi wa sallam sọ bọ́ yẹn. ìbéèrè tó ní wípé ìbéèrè ni wọ́n mọ̀ kà tí wọ́n bá rí àṣewá kan wọ́n ní jẹ́yàn lè mú ọba kàyí kó gbóhùn ní ọmọ wa tún ṣe kíni ní ọmọ fi hun orin ẹ kò sẹ́sẹ̀ ń bẹ̀ téèyàn bá ṣe àmọ́ ìwọ̀n òsín ní sunna nàbà Muhammad sallallahu alayhi wa sallam sunna ni kí ìbéèrè wọn ni pé ǹjẹ́ yẹn lè mú ká kó ọba fi hun orin òní wáyé ìkó sọ̀rọ̀ kan nábì fi hun orin ọlá lẹ̀ ṣájára tó ẹ̀bùn téèyàn lè bùn èèyàn tẹ́lẹ̀ mi ọmọ ẹbí ní kókó bùn mí ń fìlà kò ní jàlábí àwọn láìdẹ́ bá rẹ̀ ni ọba yẹra sájára àrà àtìwá ti ń pè fún ẹ̀jẹ̀ ìṣẹ̀ níta náà lè bàbí. àrà ti wà rọ́ ti fi fún ìṣẹ̀lẹ̀ lára rẹ̀ fẹ́lẹ̀. sáwọn ìkàntúlá. ẹgbẹ́ wípé wọ́n kọ sí mọ́ṣáláṣí kan pàápàá jùlọ níbi ilé àlọ́lá àwọn pé ó ṣe súnà kò ṣe súnà àwọn òfẹ́ kí ìrìn àwọn pákó bẹ̀. èmi gẹ́gẹ́ fúnra mi ti wá rí rí tọkọ tí wọ́n ṣe pé ní àwọn òfẹ́ kí ìrìn pákó ní ibi wa ṣe irú nǹkan bẹ́ẹ̀ wọ́n àwọn fúnra síbẹ̀ kí ìrìn ìṣe. àárọ̀ wà lápá sí àwọn elétò láti bẹ̀. ẹ dákun ó ti táwọn ní pé ní kí mọ́sálásí ọmọ àmọ́ ṣe fún ìrẹ̀ gbà súnà nábì tó. masalasi mo fi ní àárọ̀ wà lápàṣà àwọn elétò masalasi ẹ̀dákun ká jẹ́ wọn mọ̀ gbogbo masalasi tó bá kọrú eléyìí sí ká lọ parẹ́ bí ìgbà téèyàn ń pè é kájídà nẹ́bí ọgbẹ́ni sọ̀rọ̀ ní ẹ̀bá mọ̀ bẹ́ẹ̀ nígbà tá nẹ́bí ní ẹ̀ńdà kó lè wòdò tó táwọn èèyàn bá fẹ́ sàlùwalẹ̀ jẹ́ wọn mọ̀ láǹfààní àti irunrin káwọ̀ wá pé èèyàn gbọ́dọ̀ rún ní mọ́sálásí. àmọ́ tá a fẹ́ fi kún ẹjọ́ bá rún ní náà ni mo fi ní sẹ̀ríà ìsìláàmù èsì tá a máa forí rẹ̀ gbára wọn méjèèjì náà ló ṣeé ṣe a lè rún ní táàsì ní dádọ̀ sí mọ́sálásí. tọ́pọ̀lọpọ̀ náà ni ọkàn rún ní kalẹ̀ ní ọ̀jáde kò ní bomi sí i àbí kọ́dà bí ọba nẹ́sẹ̀sì kó pé bí tí a ti ń sọ̀tọ̀ lálá tu orin sí bíbí kan bá ń bẹ tó jẹ́ bí ọ̀sẹ̀ torípa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ ajẹ́ mọ́sálásí ọwọ́ àmọ́tótó anabi fi rìn lẹ̀ púpọ̀ o anabi wa sallallahu alayhi wa sallam ó ní ọ̀rẹ́bọ̀t alayya amalu ummati ọ̀rẹ́bọ̀t alayya táwọn àlùmọ̀ mi ọmọ sí ọlọ́run fi hàn mí. fọwọ́jẹ́tu mi mahasini amalihim al-adha yumatu ani tariq wọ̀wọ́jẹ́tu mi masawihi amalihim an-nukha'atu fil masjid la tudfan. ànábi nínú ntọ́lọ̀ fi hàn mí sallallahu alaihi wasallam ń pa iṣẹ́ dáadáa táwọn àlùmọ̀ wọn máa ṣe tẹ́lómi lè má kàákùn kankan al-adha yumatu ani tọ̀rí kó rí n tó lè pa ọmọ làkejì náà lójú ọ̀nà ìgòlógún sójú ọ̀nà ìgòlọ́fọ́ sójú ọ̀nà ni nǹkan kan ní bẹ lójú ọ̀nà torí pé bẹ́ẹ̀ yẹn bá bẹ́ẹ̀ ọ̀bá mọ̀ tó dẹsẹ̀ dé ó lè ní ilà kò sì mú kó lójú ọ̀nà ànábi nù sẹ́ dáadáa mọ̀ ọ̀nà ànábi tí wọ́n á foríṣiríṣi fún tí wọ́n máa kọ sínú àkọọ́lẹ̀ ẹlòmíì tí ò ní mọ̀ ní tube fan. Ibẹ̀ sí ní àwa pé nítorí pa anẹ́káyé súnà ni a máa rọrí kí mọ́sálásí ọwọ́ àmọ́ mẹ́ta àwọn aláṣẹ yìí ṣe é ṣe tọkànkàn ní àwọn wàláhù àlù. Kọ́sìn aláwọ̀kọ́ ni pé ẹgbẹ́ wà ní àdúgbò tẹ́wọ́ kò sí igi tó lè já pákó àdúgbò tí ò sí bí abẹ ẹ̀rìn tí ò sígi wọ́n lè lo brush àti martin láti fi rọ́pò anẹ́lẹ́kejì nípa ti ìnira tó máa ń gbà tẹ́ńṣàlàyé ìnira ṣé obìnrin tó bá lóyún tí ò fẹ́ tí ò lágbára ti gbà rẹ̀ tí tó bá bímọ tán ṣé máa san ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ ni pé téèyàn bá wà ní ipò tí kò sí oyún bóyá èèyàn rántí mọ́rin kò lé àbí kò ríbi tí ó ti jáde àbí kò ríbi tí ó ti ra pákó tí ọba rí gbogbo eléyìí wọn ní ǹjẹ́ ó lè ra bóyá toothpaste àti brush kó ń lọ sí ma lánìyàn pé ní làmárùtò òun bè ṣe wá ẹni sọlá kò rí bẹ́ẹ̀ orin ni anabuwa muhammad salam àmọ́ fìyà fẹ́ ṣèmọ́tò èyí ń sọ nàgọ́fà tó tó kìí kó fi tó fọ̀nà bọ̀. wọ́n bí yẹn bá fẹ́ máa gbà ládàá pé bá nẹ́bí ṣe rorin kémi náà orin ni kéèyàn wá ní ìdáhùn sí ìbéèrè yẹn. ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì ìbéèrè kejì wọ́n ní ńgbà tá à ń ṣàlàyé ṣàkọọ́lá ẹ̀kan alópin sórí sí ọ̀nà mẹ́ta wọ́n ní àpèjúwe kan tá à mú wá táwọn rántí ń tà wọn òun ni pé bóbìnrin bá ń bẹ nínú oyún tí ọwọ́ àṣepé oyún tó ní ní òjò lágbára kí láti gba ààwẹ̀ tó jẹ́nu ààwẹ̀ ǹjẹ́ sẹ̀ríà ìsìláàmù fààyè gbà pé kí kọ́mọ́ gbà wẹ̀ bí ọba ti gba ààwẹ̀ sọ́tán náà nù àbí ó san ní ìgbà míì so ìdáhùn lórí ìyẹn pé ní obìnrin tó bá wà nù oyún tí ò lágbára àmọ́ òun kí ó sọ fúnra rẹ̀ pé wọn ò lágbára àti gbà wẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé àtìbá àwọn tó mọ̀ ń pa ètò oyún láwọn dókítà abẹ́ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n mọ rírì àwẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ dókítà kọ́dẹ̀ yóò ti bá débi dókítà bí dókítà mi ò pé oògùn tó ń fọ yìí ọgbọ́dọ̀ forí kalẹ̀ o ọba ti wá sí forí kalẹ̀ yọ ojú wọn tó sẹ́rí dókítà tí ìbá ṣe mùsùlùmí àbí tẹ́sí òdùn láọ̀rọ̀ lọ́rùn láti wí àmẹ́ni tóun náà mọ rírì irun tí ìbá ṣe pé lóòótọ́ ìnira ọba yẹn bẹ́ẹ̀ bá forí kalẹ̀ kò ní wúrú ẹ̀ jáde àmọ́ tá a bá rí i pé àtọ̀bíbù síkọ̀ àtọ̀bíbù tó mọ ẹ̀sìn tá a rẹ́sìn lára ẹ̀ tọ́wọ́ awúrú eléyìí jáde pé ah madam ipò tẹ́ wà yìí o ah, ó bẹ́tà kẹ́ mọ́ gbàwẹ̀ irú obìnrin báyìí ṣẹ̀rí àgbà láyé kọ́ mọ́ gbà láyé kọ́ mọ́ gbà àwẹ̀ kódà irú ẹnìkan kọ́ kódà obìnrin ti ń fọ́mọ lọ́mú lọ́wọ́ obìnrin ti ń fọ́mọ lọ́mú lọ́wọ́ tó pé ní ọmọ ò sì gbàwẹ̀ àtìgbàdégbà lọ́mọ ọmọ nídìí àti àti mú ọyàn bóbi ọmọ ọmọ bá sì ń fa ọyàn kúrò lára obìnrin òun ni ọmọ jẹ́ ebi pípa fóun bọ́bá bá débi pé nǹkan náà bá débi ìnira pé ní àwẹ̀ ìfẹ́ ni ṣẹ̀rí ìsìlámù gbé àìfọ̀mọ́pàwẹ̀ àmẹ́kìíní kejì wọn bá àwẹ̀ bá tán. àbígbà tí ẹni tí ń fọmọ lọ́rùn tó ti pé ní stéèjì tá a dé yìí bóyá ìmẹ̀ta lọ́mọ mímú tẹ́lẹ̀ ó ti dẹ̀ kan ní àbí nǹkan tọrọ ọlọ́run àwẹ̀ ọlọ́wọ́ ẹ̀bùn Muhammad sallallahu alaihi wasallam ní ṣẹ̀rí ìsìlámù ní pé bẹ́ẹ̀ gẹ̀gbà àwọn obìnrin tí wọ́n bá wà láwọn àpò kan ọlọ́run a máa yọ̀ǹda àwọn nǹkan kan fún wọn nínú àwọn nǹkan yìí èyí tọ́lọ́run yọ̀ǹda yányán ń bẹ fún wọn èyí tọ́lọ́run sì yọ̀ǹda láàbọ̀ pé bẹ́ẹ̀ bá kó ń pò tẹ wà ẹ́ padà sán bẹ èyí tọ́lọ́run yọ̀ǹda fún wọn yányán lóbìnrin tó bá wà ní ipò tí ò lè kírun ọlọ́run mú nírun yányán haidọ̀ ní í ṣe ni nífàásù ní í ṣe ni tí ò sí ń pò kó lè kírun bọ́ bá tún wá di pé wọ́n padà ọlọ́run ò pé kọ́ wá ka iye ẹjọ́ tí òfin tí ọkọ máa sọ àìsàn lọ́lọ́ ànábì lọ́lọ́ ń bùn nùrùn yẹn yẹn àmọ́ àwọn ẹ̀mí ọ̀gbà àwọn yẹn ń gbà tó bá dìmọ̀ tó bá dùn ojú pé ìhà ó ní Islam kan sí iṣẹ́ àwọn wà sí báńkì àwọn iṣẹ́ àṣìṣẹ́ wà sí báńkì yẹn ṣe kí shares ní báńkì wọn tó fọlá mọ ìgbọ́dẹ̀ nísìn ètò ẹ̀ ní kéèyàn. mo wí ni pé wàhálà lọ́wọ́.